fàákùn bọ̀lá ìrìn àdámù ìpìlẹ̀ àánú ìpìlẹ̀ àánú ànẹ́bì àdámù àánú ànẹ́bì àdámù ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ àgbáwò àlùmọ̀lá wàlùmọ̀rání àlùmọ̀ṣẹ̀lá láti ibi tó ti wá òun náà làwọn gbólóhùn tó jẹ́ gbólóhùn tó takókó ibẹ̀ láàánú ànẹ́bì àdámù ti bẹ̀rẹ̀ ibẹ̀ ní ìpìlẹ̀ àánú tó jẹ́ ìpìlẹ̀ àánú rẹ̀ òun náà ni ó jẹ́ pé àwọn gbólóhùn tàbí ló ti máa bá tọrọ. Àwọn ìtumọ̀ tó ń bú ọ̀nà tó ń tọ̀. Wọ́n náà tún jà mẹ́ta ìdá ìlà ọ̀tọ́ ọ̀dàmọ̀ àgbàdá mọ́tọ̀ dọ́tọ̀. Pàápàá jùlọ kí àwọn gbólóhùn yìí tó bá lọ sí kòǹgẹ́ àwọn làkàyè sí àti tí ò gbé àwọn làkàyè tí ó kúnyẹ̀ pẹ̀rẹ̀. فيقول فكيف إذا إذا انضاف إلى ذلك هوى وتعصب وني bóyá wà ní gbogbo tó tí ìfẹ́ mú àti ìdíkàásù tó bá fi ọwọ́ ilé kan ìlú nǹkan yẹn tó bá fi ọkùn ìfẹ́ náà pé kéèyàn ní ẹlẹ́yàmẹ̀yà lórí nǹkan rọrùn ètò mi mọ làwọn mọ tẹ̀lé àbí àfáwa làwọn mọ tẹ̀lé àbí ìjọ wa làwọn máa tẹ̀lé ẹgbẹ́ wa làwọn máa tẹ̀lé tó bá tó lọ fún nǹkan yẹn ẹ̀rọ bá lè ti lágbára fún. bọ́tà ìmọ̀lá ti dà kúrò ọ̀rọ̀ yìí mú yá bàbá ọba ọba tó máa ń mú ẹ̀mí ẹ̀ dúró àbí bá ti ta fọ́nká ká ara dì í mọ̀. ó fi ẹ̀mí rẹ̀ rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀. wàhálà ìlú kí àgbàfin hábi ìdùnnà máa bẹ lọ́wọ́ kọ́ máa jọ sínú àwọn ìgbàgbọ́ yìí torí pé ìbájá àwọn èèyàn tó ń lulú àwọn ọgbọ́n lórí ẹ̀rú wọn àti òkùnkùn ni wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ wọ́n ju àwọn ẹ̀sìn òkùnkùn ni wọ́n fẹ́ kú láwọn èèyàn ni wọ́n fẹ́ wọ́n fẹ́ sọ àwọn èèyàn ni tó tó eré yẹn gan ni ìpínlẹ̀ àwọn ọmọ àbẹ́bí ara ẹ̀jẹ̀ ká sí ìdàgbé gbogbo àwọn ọ̀gá yẹn irú ni Ní ọ̀dọ̀ ìpé tí mọ̀ bá yọ́ fọ́lọ́ tààlà wọ́n ní àwọn máa ń pàtí òṣìṣẹ́ sọ̀rọ̀ ní lórí àtẹ́kù. Lórí àtẹ́kù. Tí ẹ̀gbùn gbọ́nà wọ́n ní àwọn ọmọ àwọn pàkí òbí tí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí àtẹ̀yìn tẹ̀bàkí tẹ̀mọ́ tí gbọ́dọ̀ yẹn túmọ̀ sí ẹ̀ka tí gbọ́dọ̀ yẹn àwòrán tó mọ̀ tó bá òun ni wípé ajẹ́ tí ó ṣe ẹ̀rọ bá ní gágbà pa láti ètò ìbí tí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé bá bá nígbà pé kí ni aláti ètò ìbí tí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú àwọn gbọ́dọ̀ yìí àwọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ kó ìgbà ìjọ ọlọ́run lọ́wọ́ tó ìjẹ́ wọ́n ní kódà àwọn máa ń sọ àwọn máa ń sọ pẹ̀lú ara wọn lórí fóònù òun ni pé kí ìkọ̀rọ̀ bí àwọn pàṣẹ ìjọba wọ́n ń lo àwọn gbólóhùn kan tí gbólóhùn yẹn ti le jù pé bàbá bẹ́ẹ̀ ṣe wọ́n ti fáwọn èèyàn wípé àwọn ń ka gbogbo àwọn òdúdú àwọn ìyá àwọn òdúdú wọn fún fún ìmọ̀ àwọn jẹ̀rí pé ìfà ọ̀rọ̀ wọn máa ń kọ̀rẹ́ kódà àwọn òrìṣi táwọn ti ibi tí àkídà ṣe ti dáadé lọ́dọ̀ sí kàlùbá ní ibi tí wọ́n náà jù wọ́n dáadé wọ́n náà wò nínú kankan táwọn ti gbà wọn láì wọ́n ní ẹnu nǹkan táwọn kan bá bí èsì wọn táwọn máa ń tọ̀ lórí tó ní pé àwọn gbólóhùn kan bẹ tí wọ́n máa ń lò fẹ́ fún àwọn gbólóhùn yẹn ti lo jù tó wáyé kó má lè máa lo àwọn gbólóhùn tó bá ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ní wọ́n gbà tó kù. ọ̀rọ̀ gbọ́dọ̀ òun ni wọ́n ti mú wọ́n gbà tó kù. tẹ́wọ́n ọ̀rọ̀ gbọ́dọ̀ yìí àwọn àtúnṣe jẹ̀mílù dé inú ṣé kalibá àti jẹ̀mílù dé kọjọ fà á. ṣé kalibá yìí sọ wípé wọ́n sọ fún jésù ṣé jẹ̀mílù dé mu wípé ṣé wọn ọ̀mọ̀ ike ṣé kalibá ṣé kìí àjòkú wọn bí rẹ̀ pé wọ́n máa ń lo àwọn gbọ́dọ̀ tó lóni ṣé kìí jẹ̀mílù dé mu ní àwọn òyìnbó nígbà bá ní ẹ̀rí ẹ̀ka tí àwọn ohun tí kò ní mọ kàló jẹ́ àwọn pátápátá èmi ò rí gbòòrò nǹkan tó lé mẹ́. nígbà bá ní adé pẹ́yìn náà lè mọ̀ àti èmi tó bá yẹ pé mo lé ẹ̀mú mi tó bá ti dogbó lòdò lè wá káyí ẹ̀mú mi wọ́n fà á ṣé pé alùbá ní òkè ọ̀dà ẹ̀dẹ́ pé ogun ìgbà tí wọ́n sọ wípé pé àwùjọ jàhìlíyà ni à máa ń ṣe ìtọ́jọ́jọ́ tó kúrò káfáwọ̀ àyínmọ̀ nítorí lónìí ẹni. gẹ́gẹ́ bí àrẹ́sọ̀ ọlọ́sà ń lo gbólóhùn jàhìlíyà fún àbùdá tó ní ìlẹ́kẹ̀mọ́tò ń bí ìkà jàhìlíyà. tó ẹ̀yin òun ṣe gbólóhùn ẹ̀wọ̀n gbọ́n ṣe kàlùbá ní mọ̀ sí ìjà tó le òun ni méjì sọ̀rọ̀ bí ìsọ wípé tẹ̀yìn tó kúrò káfáwọ̀ àyínmọ̀ pẹ̀lú pé ó pe àyínmọ̀ yìí ní àlùmọ̀ gbọ́dọ̀ yẹn ti le jù kẹ́ ẹ̀sọ́ yíkó pé àdúgbò mẹ́rin ní ìjọba ìjọba ìjọba wọ́n ti máa pípọ̀ nílẹ̀ gbúdùgbù jẹun ìyàtọ̀ ń bẹ nínú káwòyìn àwùjọ pẹ̀lú pé àwùjọ jàní yíyà ni mùsùlùmí ò jáì àti ká sọ fún yẹ̀kan wípé kọ́sílà kẹ́nà ìtọ́jú jàì yíyà ń bẹ lára yẹn ìyàtọ̀ mi láì méjèèjì nítorí pé láàjà nìyí yàtàbádà islam òtí tẹ́pẹ̀ rú sábẹ́rù jáàní yìí kẹ̀kẹ́ mọ́ lẹ́yìn islam láàjà nìyí yàtàbádà islam ẹlọ́ka masáyìrù jáàní yàtí muhammad bin wahab ẹlọ́ka sẹ́rù rẹ̀ dídé sọ́ni dídé sọ́ni fọ̀nzán alifọ̀nzán kọ́ sí. ẹ̀rí tó rọ̀ dídé sọ̀rọ̀ ní sọ ọkùnrin bàjẹ́ jẹ́jẹ́ lọ́kùnrin gẹ́gẹ́ kíṣe kàlùbáyé wọ̀n sí ìdàgbọ́rọ̀ yẹn lè pé wọ́n ṣe lè sọ pé jẹ kúrú bùkà fáwà lòun ẹ̀lú rẹ̀ ẹ̀dá gbogbo ọ̀nà ọ̀rọ̀ tó wáyé pé rúpa ń pa yẹn ni ṣe èyí ó lò ní ṣe sọ̀rọ̀ bí pé ẹni tó ní ṣíjà ni náà kẹ́ẹ̀kẹ́ wá ju ọ̀rọ̀ yẹn lẹ̀ táwùjọ àwọn èèyàn pé ṣe kàlùbáyé gẹ ṣé wọ́n sọ pé òkè àìṣe alibun hasan alhalabi àwọn òbàmí tí wọ́n ṣe jù lórí manhaj aládàáni nígbà wọn gbà tí wọ́n ṣe jù kúrò lórí manhaj ṣe sọ̀rọ̀ bí wọ́n bá padà tó manhaj aládàáni ó kéré àdúgbò nítorí wípé ṣé bàbá ní ga wọ́n ń ṣe àfihàn bó ṣe kọ̀rọ̀ bí ìṣẹ́gbẹ́ náà wọ́n ní wọ́n máa ń mú kàyà wọ́n àwọn àgbẹ̀fẹ́ ọ̀sán wọn. ọ̀rọ̀ yìí rẹ̀ ọ̀rọ̀ tí ó ní bó ṣe rí ọ̀nà tó nígbà ní bó ṣe rí ni pé ilé ìmùsọ nísìnyí ní tí à ń gbọ́ inú ọ̀rọ̀ yìí nísìnyí pé àjẹ́pé mẹ́nhàjú ṣe kàlbá ní yàtọ̀ sí mẹ́nhàjú ṣe tó gbé jẹba sọ yíkú aláìkúrò lórí mẹ́láàjì tó kọ̀ ní wọ́n padà sórí mẹ́láàjì tó kọ̀ báyìí á bẹ̀rẹ̀ ní mẹ́láàjì tó kọ̀ báyìí ní mẹ́láàjì tó kọ̀ ní tó fi jẹ́ sí pé àwọn kúrò lórí mẹ́láàjì tó kọ̀ ní ìwọ́n wá padà sórí mẹ́láàjì tó kọ̀ báyìí ẹ̀rù kó ti kẹ́yà àjẹ́ sí wípé tẹ bá ti lè fún un fẹ́yẹ rẹ̀ èyí sí yàtọ̀ láàrin mẹ́mọ́jọ́ rẹ̀ báyìí àti mẹ́mọ́jọ́ rẹ̀ fún un àjù ẹ̀wá ní ṣéèkì àìjẹ́ pé Sheikh Alabi wá kúrò lórí manhajú Sheikh Rabi wọ́n padà sórí manhajú Al-Albani ìrẹ́ ìtawà bèèrè ni pé ṣé kíkúrò tí Sheikh yìí Alabi kúrò lórí manhajú Sheikh Rabi tó padà sí orí manhajú Sheikh Albani ṣé lójú ayé Sheikh Albani ni àbí lẹ́yìn ayé Sheikh Albani mọ́nájú ṣe kọ̀rọ̀ bí wọ́n wà lórí ẹ̀hún náà ni wọ́n bá jẹ́ albani òkàbí kú títí albani nígbà yìí tó ní fún náà ni wọ́n lẹ́yìn ìgbà tó wá kú tẹ́lẹ̀ wọ́n mọ̀ yìí pé mana mọ́nájú ṣe kọ̀rọ̀ bí yẹn ọ̀dà mọ́ àwọn láti ní mọ́nájú ṣe kọ̀rọ̀ bí yẹn lẹ̀ káwọn padà fún mọ́nájú albani lẹ́yìn ikú albani mọ́nájú ṣe kọ̀rọ̀ bí yẹn tí wọ́n bá albani lò albani fi kú albani nígbà yìí wọ́n ní fún náà ni wọ́n òun náà bá jẹ́ òun sọ ní tèmi ní òtọ́jú kúta gbà ó ń tẹ́ onífúnnà ìgbà táwọn yìí wá kúta wá kúrò ní mẹ́lájú ṣe kùrọ̀ yẹn wá padà tó mẹ́lájú àgbá ní kí ni mẹ́lájú ṣe kùrọ̀ ṣe mẹ́lájú àgbá ní a ní ìdúró àwọn àlàyé yẹn kò clear tó jẹ́ sí pé mẹ́nájú ṣe kùrọ̀ bí ti wá òun ni wọ́n jọ kúrò lórí ọ̀sẹ̀ tó padà sí kéèkì ọlọ́ọ̀ṣẹ́ kàlọ́gbáyé nígbà tí a ti ń jókè àlùbáyé wọn ní pọ́sẹ̀ pẹ̀lú wọn hajj wọn ṣe kọ̀ọ̀lú ó dàgbà sí àlùbáyé wọn sọ̀rọ̀ nípa ṣe kọ̀ọ̀lú wọn ní hamilu liwa hamilu liwa ìjẹ́sùwọ̀ tààdì bàbá yìí lẹni tó gbé àtìyà àjẹsùwọ̀ tààdì ìdáná wọ́n rò ní ṣéèkì ọ̀bí ìjọba wípé tó ṣe kàlùbáyé àníbẹ̀ wọ́n láwọn ò ní problem wọ́n láwọn kàfíra ṣe ń rọ̀bí lórí wípé àwọn òrìdì kankan táwọn ti lè gbá wọn lọ́wọ́ ìpé ìdíjẹ́ ní bí ìdìdọ̀kúsọ yóò àkídà lọ́rọ̀ wọn láti. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàbá lè bá yóò bọ́ wá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàbá lè tèmi nù rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàbá lè bá lò rí ṣé àlùbárí ṣé ti rọ̀bí ló dé fún wọn rí nípa tẹlifóònù òkè àwọn ló dé fún wọn rí ẹni tó mú lápẹ̀. kéèyàn mú ọ̀rọ̀ àṣẹ́lú sọ́ọ̀dì muhammadu sọ́ọ̀dì àjọ̀kẹ́mí nínú ìkọ́ ìbábi mọ̀tò láti sọ wípé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ìkókùnkùn ẹ má jẹ́ kó dáwọ́ aláàlẹ́yìn láàrin ẹ̀yìn ọmọ ìyá ẹ má jẹ́ kó fa tẹ́bi pín tó pé ẹni rẹ̀ ẹni tó ti kú ni tó ẹ kó ti lọ bá ọlọ́run wà lọ́sùn fún àrẹ̀ yóò fi ń gbà tí ó tẹ́ ẹ̀ nígbà yìí ẹ má jẹ́ kó ọ̀rọ̀ ẹ̀kọ́ wá pín ẹ̀yìn lójú àǹkẹ́kẹ́ kí a mọ̀ mọ́rọ̀ yẹn pé ó kìí wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ sọ nípa ọ̀rọ̀ tí ṣe ọ̀rọ̀ tí ṣe ti ìṣúná tèmi ń sọ yìí pé ká má jẹ́ kí ó problem lé láàrin wa. tí a lọ́rọ̀ tí ṣe pé ìṣúná tèmi ń sọ yẹn wọ́n sọ pẹ̀lú ẹ̀yìn mọ̀ ni. wọ́n rọ̀ mọ́ nǹkan tí tẹ̀ kúrú kó sí. nínú ẹlẹ́ẹ̀kejì lè sẹ́yìn gbọ́dọ̀ gbogbo ti wáyé ti mọ̀jú owó ti nkàbá owó ti jàlá wọn àkàwọn ìgbà tó kó sí rẹpẹtẹ pé à ẹ̀rẹ́ ń sọ́lọ́ ìjàmbá ìjàmbá ìjàmbá lóko ti kó láyé fẹ́ ló pẹ̀lú ẹ̀ ṣé ẹ̀mẹ̀ méjì pèrè ìrìnàjò ìsọ̀nù wọn ni à sẹ́yìn ti ń sọ yìí kódà bìlálù kò á lè ẹ̀fẹ́ ló ti kọ́ wúrọ̀ àwọn ìkẹyìn èmi ọ̀kà ní sọ́ọ́bì ní kíláàsì lọ́fẹ́ nítorí bí tẹ̀sílù ní kò á lè ń kà ní kò á lè ó gbọ́dí pé jíkọ̀ déètì ìmọ̀gbẹ̀mí wọn kà sí ìrànṣẹ́ ìlú bàrá ó dàbí ìpínlẹ̀ lóko àárín wọn kàbí tó ń rìn láà ó ní wọn bá hà nìkan jẹ́ fíwọ̀ tó kà lọ. kájú máa fi tọ́pa ẹjọ́ kàlá tó kì nílẹ̀ torí bí tí ń fi àbòwò lé ọ̀ sí yẹyẹ torí bí tí ń fi àlẹ́dùn múta ní bí ń fi yẹyẹ torí bí lóní bí mọ̀ áwíyà ẹ́ tó ti tún àbúrú ti di àwọn ìgbàlú ìjọba àwọn dàrúdàpọ̀ bí nǹkan yóò pọ̀ ẹ àwọn ìwé tí nǹkan yóò láwùjọ àwọn oníkanà. gbogbo àwọn ọ̀rọ̀ tó bí tó bí wáyé àwọn ọ̀rọ̀ tó takókó tó takókó wáyé tó ìyẹn mẹ́rin mẹ́rin àyè sí pé àwọn oníbàjẹ́ padà wá lọ gbé ọ̀rọ̀ yìí ó sì mọ̀ ẹni tó fún lápẹ̀lú rẹ̀. Tí a sọ wípé ó dìgbà sí gbogbo àwọn àbá àbá tó ń ṣe ìdìmọ̀ ẹ̀rù kábá tó parọ́pọ̀ lórí jẹ́gbọ́n èèyàn kan ká tó lè fi ìdáhùn. Ibo kíbo nínú nínú tí àwọn láti kàyé ìgbóná pọ̀ sí. Ìgbóná pọ̀ sí náà. Pé ó dìgbà sí àwọn àbá àbá parọ́pọ̀ lórí jẹ́gbọ́n èèyàn kan pé èèyàn kan aláburú ni tí bàbá àbá wa palọ̀pọ̀ fún ẹ̀ ìyapa ìgbà yẹn látò ní ìdáàmú yẹn gbọ́dọ̀ bá jẹ́rù yẹn látò lábàwọn ìlọ́run pé wọ́n gbọ́dọ̀ gbá dẹ̀dẹ̀ ẹni tí ò bá gbà láì lè sọ̀rọ̀ sọ pé ìlú sí yẹn dáadáa táwọn àbá bá ti yapa a lè dé ìdáàmú ah, ó àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó ó ní mú àwọn ọ̀rọ̀ yìí ó ń kópa tẹ̀wọ̀n ó fi ìbẹ́kùn fún sún àwọn ọ̀rọ̀ yìí ti nọ́ka òkú sún àti ń tó ẹni tó bá jẹ́ orí mímọ̀ àwọn jẹ́ tó kọ̀ mímọ̀ táwọn afá àbá yapa lórí èèyàn kan àbọ̀ yapa lórí ọ̀rọ̀ kan ẹ̀ padà sí ibi ta ló lé ìwòrò kí lẹ́ni yìí kó wa àwọn tó sọ pé onídíjà ìlágbájá kí ni wọ́n kó wa kí lẹ̀ ni wọ́n kó wa àwọn tó sọ pé onífún náà kí lẹ̀ ni wọ́n kó wa ó lè ní ìdí máa ń dùn káwọn ìyàgá kó ẹ̀rú fún mi nìdùn ká kó ẹ̀rú fún mi lágbájá kí wọ́n sọ wọn pé ìdíkù bí níbẹ̀ rí ẹni pé torí pé ṣé tàbí àbájò pẹ̀lú ẹ̀rọ ní jíjà gbogbo ẹni tẹ́ gómìnà nígbà kí lè rí mi pé ṣé tàbí àbájò pẹ̀lú ẹ̀rọ ní jíjà ikú gbogbo tó máa sọ nù àlóbẹ́ gbóòmì àlóbẹ́ gbà ẹ̀rí mi ní ìdí gbà òní ó ti tọ́bá yẹ́kọ́ gbogbo àwọn kẹta kó bẹ́mi yẹn ṣé tàbí àbájò yìí mọ́ ẹ̀ Èmi wọ́n jẹ́ ìmẹ́ rẹ̀ yíyarí pé torí pé ìdíjọ́ ìgbà ni pé ṣéèdì kan ọ̀gbá àti ṣéèkù ìgbà ní nígbà tí ọ̀gbá òyìn ò nígbà gbogbo tó ọ̀jẹ̀ kúrọ̀ mú lẹ́nu. Sọ́rọ̀ yẹn ni. Adé ń sọ pé àwọn nǹkan yóò kí ń sọ̀rọ̀ ní àwọn ọmọ ẹwà ìtún sọ. Adé ń sọ pé àwọn ọmọ yóò kí ń sọ̀rọ̀. Nínú àwọn ọmọ ìyàdí ilẹ̀ yìí. Lórí fíòdì mọ̀, àwọn ọmọ yóò kí ń sọ̀rọ̀ àwọn òye èrò lè sọ fẹ́ni tó mọ̀ nǹkan tó ń ṣe nínú tó ń nà fún ìgbà náà táwọn nǹkan yẹn yẹn bẹ́ẹ̀ gbé káàkiri ìgbà yà àyè òwò tí ọlọ́run bá fúra wà lọ́wọ́ yẹn tó àwọn ìgbàlódé tí olómi nínú tó náà òyìnbó àbọ̀ àwọn ọ̀rọ̀ yẹn kẹ́mi lẹ́kọ̀ọ́ kan alẹ́ yẹn ọlọ́run pé pẹ̀lú wọn kà gba ọ̀rọ̀ yìí lórí pẹ̀lú mi. àlàyé ìlú ìlú àti sọ pé lágbájá bó ti rú àìsàn ìbùlárí sọ pé òun ò rí bẹ́ẹ̀ ẹgbẹ́ tó kù ní pé ìwọ tó ní báyìí lórí tí lórí sí àwọn ẹ̀rí rẹ̀ tó wá ìwọ tó ní bẹ́ẹ̀ kọ́ lórí tó wọ́n tó ráwọn nǹkan yìí ìwọ ọ̀gbà ni àdúgbò rí nínú bá yẹ pé orí òògbà àbí orí tó bá yẹ pé orí òògbà nígbà wá bẹ̀rẹ̀ ní lóde nígbà òtúgbà yẹn tí àwọn nǹkan yóò fi ṣe dídà ní káwá kẹ́rì jáde wọ́n pé pé kí ní dídà ní àtúntò ní dídà tó bá yẹ pé orí ni

àmọ́ kò rí pé ẹni yìí kó ti nǹkan yẹn tó wá jẹ́ pé ẹ̀ àṣẹ ìfọ̀síyìn lọ wọn pe ẹni yìí ló ń jíjà orí rẹ̀ yìí tí ẹ̀ka bẹ́ bára lé nígbà tí ẹ̀ka bá ń kẹ́lù wọn. àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀sẹ̀ ó ti bẹ́ẹ̀ bá a bẹ̀rẹ̀ tó ó ní bó ṣe rí láwùjọ ó dànù ìgbà pé àtàwọn ìdílé bàbá jẹ́ ìgbòmìnira tábà bá wọn lọ́nà àwọn ìpínlẹ̀ àwọn ọmọ àwọn òbí àwọn ọ̀gá pé àwọn èèyàn kan sọ nígbà tá ìjà kan wà ní wọ́n ní ìlú lọ́kẹ̀ house ẹni èèyàn tó máa lórí àwọn ọ̀rọ̀ yẹn wọ́n láti fi rún ọ̀rọ̀ láti fi rún ọ̀kà àwọn èèyàn kan pé aláwọ̀ àwọn tọ́lá ẹ̀ka dada àwọn pẹ̀lú àwọn wà ní ìlú wọ́n ń àwọn ọ̀kan náà ní tó gbogbo wa láti tọ́mì ìlà fún tó wà nígbà ọlọ́run ìwọ ìṣẹ́gun ọ̀rọ̀ yẹn káàgbà lọ́wọ́ àwọn èèyàn yẹn kí lè ká wá máa lo owó yẹn sí láti wí ní ọ̀run àwọn pẹ̀lú pẹ̀lú ọmọ àbọ̀ máa kà á la mo bá ọmọ àbọ̀ bá láyé àwọn olùdí ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ wà lọ́wọ́ ọ̀rọ̀ àìmáàmù dúrúlí Muhammadu Yahya àdúrúlí wọ́n bá dá àìmáàmù ọ̀rọ̀ àjọwà mú ṣàyípa àwọn àbá àjọ ń kò lórí jíjá àwọn àbá àjọ ń yóò máa lórí ìjà àwọn àbá àti wọn kàtíra rẹ̀ yóò lè dẹ̀ lílu àwọn àbá àti wọn gbàjẹ́rú àwọn àbá àjọ lórí ọ̀rọ̀ àwọn àníbà àwọn àbá àti ìtẹ́lẹ́sọ yìí tó wọn gbà pé ìjà òun bẹ lára àníbà ni ẹ mú wá náà àbá àti ìgbóná pé ìjà òun bẹ ìjà òun lẹ́gbẹ́ kódà àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ àwọn àyíká bí ẹ̀yà ìmọ̀ kọ̀háwí táwọn àbá wa ń ṣiṣẹ́ mu àyàfílẹ̀ ìfàhàwí àwọn ẹgbẹ́ tí a kọjá sí yẹn tọ́badé tọ́badé mọ̀sálásù ìmán wọn ò nà bá àwọn ẹgbẹ́ mi dáhùn lẹ́ni ibi sọ̀rọ̀ ní mọ̀sálásù ìmán àtẹ̀yìn òun rí bá wàhálà nínú iṣẹ́ mu kọ̀háwí yẹn. káwọn ìfà ìmọ̀ wà kò kà nípa lẹ́yìn tí wọ́n yọ orí bí amadu kò nù sọ́mọ̀ ìmán ìjáwó tí ò lé yí ìjáwó tí ò lábòmẹ́lá ìjáwó tí ò ìjáwó òbí ojú náà Ìwọ́n àwọn òfin yìí. Náà, tọ́ bọ́wọ̀ yẹn ti jẹ́ mi. Tẹ́bí ní ọ̀rọ̀ dáwà láwùjọ wa yìí, ó ń ba inú jẹ́ mi tó ń lọ. Ọ̀wọ́ ìwọ́ ń ba inú jẹ́ mi tó ń lọ. Ṣùgbọ́n àbẹ̀wọ̀n ọ̀gbọ̀n àwọn àwọn kó láwọn fi ó sànà oṣù wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bọ́lá ìmọ̀ ìrìnàkọ́ yìí sọ pé فقال ànàbí máa bẹ ọlọ́run ọba ọba tí máa ń mú ẹ̀mí rẹ̀ dúró ọba tí máa ń fi ẹ̀mí rẹ̀ rẹ̀ máa bẹ fún mímu rẹ̀ dúró kó tẹ̀lé rẹ̀ rẹ̀ lórí ẹ̀sẹ̀ rẹ̀. wà á la yóò bí àgbà fi hàn ní ìkùnmá máa bẹ ọlọ́run ọba kọ́ máa ń jùlọ sínú òkùnkùn yìí tó wọ́n tó kùn o. ètò ti yé lánàá ọba yìí tí ò ní mọ́. àwọn nǹkan tó yẹ nígbà táwọn kábẹ́ fi nǹkan wọn ṣe ẹ̀rí lórí àwọn àdìsí wà nínú kùnú ọwá di nǹkan lórí ìgbà ọwá di nǹkan lórí ìgbà tẹni kó tó wà lẹ́nu tó ń pè àní aláàbí di náà nínú ìlà àwọn àpá àlùjẹ àwọn àpá àlùjẹ tó àwọn ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ yìí nígbà tó fi ń àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ ló ń sọ kókò tó ń fún ọmọ tó ọ̀rọ̀ ìgbà tó padà mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wa lè fọ́ọ̀lù mùsùlùmí ìjà kò ní kẹta àbá ìwọ́wọ́ sọ lórí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní kẹta kọ́sọ̀ kò ní kẹta jẹ́ tó bá kọ́ sọ lórí wọn tẹ́kọ̀ ní nǹkan tí jẹ́ kìí lè ní nǹkan lórí àwọn ìwà mùsùlùmí àdúrà tẹ̀bí nìkan ẹ̀ máa bá ra ẹ̀ bá lọ jẹ́ kìí jẹ́ kìí lọ tẹ̀lé lórí àwọn tẹ̀bí nìtẹ́lẹ̀ ni ẹ̀ bá bá tó a ṣé kò bá dúró àwọn tẹ̀bí nìtẹ́lẹ̀ ni ọba àlejò ọba ní káwọn bàbá ìpadà rí àti àwọn tẹ̀sí ìtẹ̀sùkú ẹ̀yẹ̀ kọ́ wà dúró lórí pé nígbà tí jésù kò ń bá ju ti pé tẹ̀mọ́ àti tẹ̀sí ìlú tẹ̀mọ́ olókùnjà yẹn bí ẹ̀kẹ́ náà bá pé lónìí ẹ̀fílẹ̀ tó káwọn àbáwò ní ìdìbà wọn ní ìdìbà lórí ẹ̀ ẹ̀mọ́ ti ìdáhùn yẹn kẹ́kọ́ kó jẹ́ mẹ́tẹ̀ẹ́ tó lórí tí a ti kó ń bá ìdílé olókùnjà akọ wípé wọn rẹ ìfẹ́ tuntun abẹ́rẹ́ mọ̀ nǹkan tó ló ń tẹ̀sí ló ń gbìyànjú ló ń bá àjà ìdílé náà ìdílé táwọn tẹ̀sí jùlọ pàlàbí akáàkiri tòun èmi tí láì mo yẹ orí olórí àwọn tẹ̀lé ìbò tó fi bá lè fi yẹn náà kò láì mú ó tó wá di wípé ẹni ò mọ̀ ìjókòó ọmọ ṣéèkì báyìí ẹni ò ìjókòó ṣéèkì mọ̀ tèmi àwọn tẹ̀lé ìbò pọ̀ bẹ́ẹ̀ Sulemana Jẹ̀bílá ẹ̀ mọ̀ pé fún wa ó tún wá ṣéèkì fún tẹ̀lé ìbò yìí kí là láwọn bí jẹ́ pé àwọn nǹkan tí wọ́n máa gbé wá fáwọn màtá yìí nìyí nípa ìjọ wọn àwọn nǹkan táwọn yóò gbé àwọ̀ àwọn àwọn jẹ̀mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti ka Islam lọ́wọ́ wọn àwọn ah, ti dára káàkiri pé ah, àwọn jẹ̀mọ́ ti di mímọ́ dà lọ. ìjọ tí àwọn àfa àtọ̀ ìjọ tí àwọn yẹn wá gbọ́ pé àwọn àfa yìí ti bá tọ́lá ìlú àwọn jẹ̀mọ́ tẹ̀lé àwọn jẹ̀mọ́ tẹ̀lé ilẹ̀ nù káàkiri tẹ́ padà bí mọ̀ ó ti kó yí padà ní. Màá yí àti sọ́ọ̀bù tèmi ń tẹ́lẹ̀ báyìí tó máa yá tó dá ọlọ́run àti ìjọba wà pẹ̀lú àwọn èèyàn tó ti yẹ gẹ́gẹ́ ní dáàbò. Ọ̀rọ̀ kúrú yìí. Tó tó ti ní kí wọ́n padà àti èyí ṣe sọ́ọ̀bù tèmi. Ó ti kó padà. Ìgbà tó tó padà ṣé sọ́ọ̀bù tèmi ló ti sọ ní gbangba. Àwọn èèyàn tó lọ bá ṣe fún bá ṣe ànígbà bẹ́ẹ̀. Ṣé sọ́ọ̀bù tèmi gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí gbangba ni? lórí tó wọ́n padà kó lórí màá yíyà dáàbì ẹ̀ ṣé sọ́rí tẹ́sí mọ̀ bá àdìwá kọ ìtàlá ṣé sọ́rí ìdìbò pé àwọn ọmọ ìyá àwọn olùmọ̀kẹ́ni wá bá ní wọ́n láwọn ò ní gba táwà rẹ̀ àkókò sí gbangba ṣé sọ́rí ìdìbò padà sí gbangba náà ṣé wọ́n máa kó àwọn nǹkan yẹn wá kọ́ àwọn ìtẹ̀rí tẹ̀lé ọ̀dọ́ àwọn ẹni pé ìgbàlẹ́ pé àwọn àfáà yìí rèé nígbà tí wọ́n sọ ó ní bí nǹkan yẹn ó lójú tó pọ̀ sí wọn láti sọ̀rọ̀. irú ìyẹn la yẹn ti dá wa àwọn ọ̀nà àgẹ́mọ̀ yìí pé àwọn àgẹ́mọ̀ tó ń wọ̀ yìí ò ní ṣèlú kò correct wọ́n mọ̀ àwọn àgẹ́mọ̀ tó kò correct ẹ̀ta á lẹ́ sí yẹn àìsùn ẹ̀ ṣe ní lágbájá náà sọ̀rọ̀ ọ̀run èyí tàbẹ̀lú náà sọ̀rọ̀ ọ̀run èrú ìyẹn kí la yẹn ti dálẹ̀ ṣùgbọ́n kí nǹkan lè rú àwọn èèyàn ló ń gbé tó máa ń jà أتزعمون يا أهل السنة أن الحق عندكم وحدكم نقول نعم ولا خطابة